أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون صدق الله العظيم gbólóhùn yìí náà ni mo fi kí wa káàbọ̀ lásán yìí sórí ètò yìí ètò wa hmm, Al-Hikmat ètò alálùbáríkà tí gbogbo yín ń gbádùn nílé iṣẹ́ Orísun wa tẹlifíṣàn ń bí Hmm, gbogbo wa náà ni a ti mọ̀ wípé a ti bọ́ sínú oṣù ọ̀wọ̀ oṣù àpọ́nlé oṣù ìdùnnú oṣù àlùbáríkà tá a ń mọ̀ sí oṣù Ramadan táwọn bàbá wa máa pè ní lámúlánà <laughs> oṣù Ramadan láwa báyìí eléyìí la fi kí gbogbo ìyá wa nínú Islam pé a kú òǹgbẹ́ o a kú ìtọ́nu ẹ̀mí wa tó bẹ̀rẹ̀ àwẹ̀ náà jọ parí lọ́dọ̀ ọwọ́ àdúrà yín náà ní lórí ètò alihikima gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ètò ọ̀hún èmi àti bàbá wa fatala sheikh alihalifa muhammad kamil gaaru muhammad kamil muhammad awal gaaru aláwa làájọ máa tu làájọ máa fọ̀rọ̀ jomi tó rọrọ̀ lórí ètò lórí ètò náà bàbá ti wà ń kalẹ̀ báyìí láàárọ̀ yìí kí la fẹ́ gbéyẹ̀wò láàárọ̀ yìí a fẹ́ gbé ààwẹ̀ àti ìtumọ̀ rẹ̀ hmm. ààwẹ̀ àti ìtumọ̀ rẹ̀ kí là ń pè láàwẹ̀ gan níta fẹ́ gbé yẹ̀wò láàárọ̀ inú bàbá ẹ̀bà sálàmù sáwọn ará ilé. asalaamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa alaykum salaam wa rahmatulahi wa barakatuhu. atọrọ yọ̀dá lọ́wọ́ gbogbo ẹ̀yin yẹn tí ẹ̀ ń pè wá lọ́sẹ̀ tó lọ wípé ah sáà ti bẹ̀rẹ̀ àwẹ̀ sáà ti bẹ̀rẹ̀ àwẹ̀ sáà ti bẹ̀rẹ̀ àwẹ̀ kò rí bẹ́ẹ̀ o ẹ má bínú nítorí ọlọ́run àkásílẹ̀ ni ti awò níjẹ̀jọ ló jẹ́ kó rí àti kásílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ́lọ́n dákun mọ́sà gbọ́dẹ̀ nìkọ̀ọ̀kan wa ìfẹ́ wa lẹ ní tí fi ń pè wá ọlọ́wọ́n fẹ́ràn yìí náà ọlá nàbí lọ́dọ̀ ọlọ́wọ́. bàbá wa Khalifa wa Gàrú hmm. hmm. a fẹ́ ká mú ní ká mú láti lẹ̀ àtilẹ̀ lágbọ́dọ̀ ti mọ́rọ̀ àwẹ̀ yìí káwọn yẹn lè bá a mọ̀ tí wọ́n ń pè ní àwẹ̀ hmm. bàbá kí ń pè ní àwẹ̀ gan ọ̀nà mélòó láwẹ̀ pín sí irú àwẹ̀ wo làwa mùsùlùmí máa gbà. a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim. الحمد لله رب العالمين الرحمن الرحيم ملك يوم الدين اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وسلم آمين الصوم لي وأنا الذي أجسي به الصوم لي وأنا الذي أجسي به من كان يشكو عزم داء ذنوبه فلياتي رمضان بابة طبيبه ويفوس من عرف الصيام بتيبه أولئذ قال الله في ترغيبه الصوم لي وأنا الذي أجسي به الصوم لي وأنا الذي أجسي به adúpẹ́ fún Ọlọ́run ba níwò yìí jẹjọ à ń wo pé àwẹ̀ ń bọ̀ ó ń bọ̀ hmm. láàrin jẹjọ sẹ́ni ọ̀pọ̀ èèyàn náà ló ti wà nínú àwọn tí wọ́n múra lè di àwẹ̀ yìí tí ò bá wọn láyé èsì táwọn ò ní dúpẹ́ àmọ́ hmm. lóore hmm. ọlọ́run dákun wọlé apá àmọ́ lórí ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ mọ́sàájá ṣe láyé níta bẹ̀rẹ̀ yìí náà jẹ́ kí a rí ìrọ̀rùn fi gbà á àrísìkí àtàláfíà mọ́sàá ṣe fún wa ọ̀làlá haúlà wàlá quwwata illa billah tó abẹ́lọ́run fún iléeṣẹ́ garutech tí wọ́n ń ṣe olùgbọ́wọ́ abala yìí ọlọ́run àlékún àgbéga mọ́sàbá ṣe fún wọn bàbá muhammad awọ́lá tàdágàrú àlékún kí ọlọ́run àlékún gbẹ̀bá ṣe fún wọn gbogbo àwọn afọ àwọn atajẹ́ ń gbèsè àdúrà ọlọ́run bá yọ́nú sí wọn lápapọ̀ bismillahir rahmanir rahim kul huwallahu ahad Allah samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan àmín ẹ rí àwẹ̀ oṣù kẹsàn-án làwà yìí ní oṣoojú tí a ní ṣáàrù Ramadan hmm. oṣù Ramadan àmọ́ nínú òpó Islam a ní sọ́ọ̀mù Ramadan hmm. eh, eh, sọ́ọ̀mù Ramadan gbígbàwẹ̀ ní oṣù Ramadan tá bá rí gbólóhùn sọ́ọ̀mù yìí èdè lárúbáwá ni hmm. kí ni ìtumọ̀ ẹ̀ ní tó túmọ̀ sí náà ni kéèyàn ó ṣe ìṣera ìyẹn kéèyàn ó ṣe inú ẹ̀ kó ṣe ẹnu kó ṣe abẹ́ rẹ̀ òun náà ń pè ní ààwẹ̀ ṣùgbọ́n nígbà míì ìsí ẹnu yẹn ààwẹ̀ ààwẹ̀ má sọ̀rọ̀ máa ń wà hmm. nígbà míì ẹ wọ Sayyida Maryam hmm, aleyha salatu wa salam ìyá anabi wa Isa Jesus Christ aleyha hmm. salatu wa salam ẹ rí i pé nígbà tí ó bí anabi Isa lọ́nà ìyanu tí àwọn èèyàn fẹ́ máa wá fi ṣe yẹ̀yẹ́ àbí láti máa wá tọ̀rọ̀ bọ́lẹ́nu kí ló sọ. So? ó ní inni nazartu lirrahman sawman falan ukallima al-yawma insiya allah yàwá maryam wọ́n gbà àwẹ̀ má sọ̀rọ̀ hmm. lẹ́ni mo ti ṣèlérí fọ́lọ́run ọba oníkẹ́ hmm. wípé ń mọ̀ gbà àwẹ̀ má sọ̀rọ̀ lẹ́ni lẹ́ni yìí falan ukallima al-yawma insiya ẹ̀ ní bẹ́ẹ̀ yẹn kankan sọ̀rọ̀ lónìí àwẹ̀ má sọ̀rọ̀ nu anabi zakariya aleyhi salatu wa salam àgbà àgbà lọ́lọ́run fi fún lọ́mọ nígbà tí ń wá ń béèrè lọ́dọ̀ ọlọ́run tọ́lọ́ nítọ́ á fún ọlọ́mọ tí wọ́n á ti gba à níbi mo bá dé yìí náà ó dáa jẹ́ ń rá hmm. ọlọ́run ni aya àtúkà allah àtúkà lima nasa thalasata ayyami illa romsa. illa romsa. Hmm. àpẹẹrẹ tó fi mọ̀ pé àlá àti gbàdúrà rẹ̀ òbí mọ́ ni hmm. pé fọ́jọ́ mẹ́ta ò ní lè báwọn èèyàn sọ̀rọ̀ àfi kó mọ̀ ṣàpèjúwe kó mọ̀ fọwọ́júwe fún wọn. àwẹ̀ náà nìyí àmọ́ technically n tó ń pè láàwẹ̀ gan-an gẹ́gẹ́ bí èyí tí a wà nínú ẹ̀ àti tá a expect òun náà ni kéèyàn ó ṣọ́ adùn inú ẹ̀ kó séra fún adùn tabẹ́ kó séra fún fún odidi ọjọ́ láti ìgbà tí oòrùn bá ti àlìfájà bá ti yọ láàárọ̀ ìgbà tí oòrùn ó fi wọ̀ hmm. fún oṣù Ramadan ṣùgbọ́n kí n wá ṣe pé sísèrà yìí lásán o pẹ̀lú àníyàn àti súnmọ́ lọ́hùn hmm. òun ló mú yàtọ̀ ìyẹn lè dísáì pé ìtẹ̀ ní jẹun lọ́la kì í ṣe pé bóyá dà ní àwẹ̀ èyàn á sì máa dà ní àwẹ̀ àmọ́ eléyìí pẹ̀lú àníyàn àti súnmọ́ lọ́hùn lèyàn ṣe gba àwẹ̀ Ramadan tábà wá wò dáadáa nítorí pé ní àwẹ̀ ó pín sí ọ̀nà mẹ́rin àwọn àwẹ̀ kan bẹ ọ̀ranyàn ni àwọn àwẹ̀ kan bẹ